So, <clears throat> did you know that 95% of the Fulanis that you are seeing in your village, we always used to pay your traditional rulers before we landed into your village? tó ẹ ń ara ò ní tán lé alára o a tún ti gbé mi ìdè gẹ́gẹ́ bí ìṣe tiwa èyí tí mo wá gbédè yìí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ohun tó ń ṣẹlẹ̀ láwọn agbègbè àti láwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan ni bó bá ti yá yín àròyé ẹnu tèmi kọ́ lẹ fẹ́ gbọ́ ẹ já lọ gbọ́rọ̀ lẹ́nu àwọn tó ní ìṣẹ̀lẹ̀ yìí bàbá wa padà dé ká tẹ̀síwájú lórí ètò ó ti yá. So, <clears throat> did you know that 95% of the Fulanis that you are seeing in your village, we always used to pay your traditional rulers before we landed into your village? But some of you guys don't know anything about it. But seriously, if any Fulani that you can see in your village, or any Fulani that can spend like one to three or five months in your village, I see it good. They used to pay your traditional rulers. So we used to pay them money before they would allow us to like to stay like one to three months in their places. But if like we, you just pass, they will not collect them. But if we come and spend like three to four months, we must pay them. So I know some of you guys don't know about it. So we used to pay your traditional rulers serious about. I know I see so many people are saying we are going around with uh, in the bushes that we do we did not own, which I say we used to pay for it. Ask your traditional rulers. I say we used to pay them. If we will spend like one to two to three months, we'll go we'll, we'll go and find them. We'll give them money they'll collect before we will, we will stay. So stop saying we are we are going around with our cows in your in your bushes and we're not giving you guys anything which it is wrong we are paying we are paying i say zam. tó ẹ mà káàbọ̀ o gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nínú ilé tẹ̀ ń gbádùn àwọn ètò wa ó dẹ̀ dá mi lójú pé òyì tẹ́ ẹ wò yìí ẹ ti rí kókó gbámúnú ẹ̀ ẹ má jẹ́ kí n ṣe wàhálà jù nítorí pé èmi mọ̀ ìpẹ́ èèyàn ọlọ́gbọ́n olóye gbajúmọ̀ èèyàn lẹ́yìn tẹ̀ wà nílé tẹ̀ ń wo àwọn ètò wa ẹ ṣáà máa bá wa ṣàsọwọ́ bá a ṣe mú wa fún yín lẹ́lẹ́yẹyọ títí wá dìgbà míì táwọn ìjọba àfojúrin jíròrò ìkànnì wò ó ti fi pẹ̀lú àkọ́tún ètò gbáǹkọ́gbì míì ẹ ti mọ̀ mí kí n má wulẹ̀ dárúkọ ara mi mọ́ èmi ń lọ mò ń padà bọ̀ ẹ̀yin náà ẹ má kó lórí ìkànnì wò ó ti fi àmẹ́ bá mi like ẹ máa share kẹ́dẹ̀ máa subscribe títí wá dìgbà yẹn ń kọ́ ire o.